ọ̀gágun àgbà tó ń ṣàkóso owó kọkànlélọ́gọ́rin ẹ̀ka àwọn ọmọ ológun orílẹ̀‐èdè yìí ọ̀gágun farouk mijinyawa tí ó rìnrìn-àjò láti ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ ogun dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àtìlẹ́yìn rẹ̀ nígbà gbogbo fún àwọn ọmọ ológun ti orílẹ̀‐èdè yìí thirty five artillery brigade alámàlà ní abẹ́òkúta ọ̀gágun náà jẹ́wọ́ pé ìpínlẹ̀ ogun jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tó ń gbé lálàáfíà jùlọ ní orílẹ̀‐èdè nàíjíríà ó ṣe ìlérí pé ikọ̀ ológun náà yóò tẹpa mọ́ akitiyan rẹ̀ láti mú kí àlàáfíà tó péye wà nípìnlẹ̀ ogun gómìnà dàpọ̀ abiodun wàá sọ pé kò sí orílẹ̀-èdè kan tó lè yọrí láì sí òfin kankan tí wọ́n ń tẹ̀lé ó nígbàgbọ́ pé àwọn ikọ̀ ọmọ ológun tí orílẹ̀-èdè yìí ní ìlà oòrùn ìpínlẹ̀ ogun yóò ṣèrànwọ́ láti dín àwọn ìwà ọ̀daràn kù ọ̀gágun tó ń ṣàlàkóso ọ̀wọ̀ mọ́kànlélọ́gọ́rin ẹ̀ka ikọ̀ ọmọ ológun gba ipò yìí ní oṣù keje ọdún tí a wà yìí ọmọlára yusuf ló ń jábọ̀ ìròyìn